ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله عباد الله اعلموا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم منها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 أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفر الله توبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم استغفر الله استغفر الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أعبد فهو الله سبحانه وتعالى lọ́wọ́n adúpẹ́ fún ọ látara orí rẹ lára wa ó tún ọkọ orin tó ṣe wá náà ni wípé a tún lè jọ́sìn fún ọ abẹ́yẹn bá wà láyé tí ò jọ́sìn fún ọlọ́run òkúnu òkú tí wọn àti ìsìn tí kàn ṣe bí aláàyè ẹni ọlọ́run bá ṣe lẹ́ni tí ń rí jọ́sìn ṣe nílé ayé ẹ̀ lálàyè kódà bí òrí kamùkọ òun lálàyè òun lórílẹ̀ ayé wá àbí ọlọ́run nínú àánú rẹ̀ àìní lè sí mọ́ ọlọ́run àbí ọ mọ́bí sàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa. gbogbo bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá ti wá máa ṣe ma bá a ṣe máa ṣe ma là ń ṣe èyí ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ gangan ọba tó jẹ́ wípé kò ní gbà wá bá a ṣe ma àánú ẹ̀ ní ìgbà wá tó bá jẹ́ bá a ṣe ma ẹni tí ó wà lìjẹ́ náà ọ̀fẹ́ sí ọ̀fẹ́ ó ti ń bàjẹ́ ọba ti fẹ́ sí ṣùgbọ́n lóun ọ̀sánú wa òun ọ̀fàánú òun òun ó fi mú àwa kan àwa kan ọlọ́run tèmi àtẹ̀yìn mọ́ wọn sínú àlìjẹ́nnà lọ́mọ́sáláì ṣe bẹ́ẹ̀ fún wa lórí ẹ̀ náà la wà lórí àwọn sẹ́tà ṣe kúlùkù ó fi lànà náà ọlọ́run oníbánisọ̀rọ̀ wa ń lọ láti bíi kútùbà bíi méjì mẹ́ta sẹ́yìn àti ìkú lórí ẹ̀ ọlọ́run mọ́sẹ̀ni kọ̀ọ̀kan wa lọ́mọ náà ọlọ́run ní famanzuzi ha aniná wà údi xilali janna fakọ̀dí fàáza wàmẹ̀lì xayà tuntuniya ilà mata ọ̀rẹ́gbòrò ọlọ́run ní gbogbo ẹni èmi ọlọ́run bá ṣe láàánú ọlọ́run tún èmi àtẹ̀yìn mọ́ wọn zuzi ha aniná tí mo gbé jìnnà síná tí ǹjẹ́ kọ́ wọ náà mi ọlọ́run ní wà údi xilali janna. tí mo wá se láàánú tí mo tó wọn tó wà nìjẹ́ náà mi ọlọ́mọsálá ìsẹ́nu kọ̀ọ̀kan wa máa ọlọ́nirú ẹni bẹ́ẹ̀ fọkànlífà ọmọ jèrè o òun ló jèrè ẹni ọ̀ràn rẹ̀ ọ̀bá já ná ìjọ àlùkìyàmà ẹ̀wò díẹ̀ tá a kà nínú nínú kì í kò jù náà lọ ni. bí ọba juná lọ ìwọjẹ ìyàwó rẹ ọ dáná tán kó náà gáàsì kọ ọkọ wọbọ wò lọ iná táyé nìyẹn o tá a ti sọ bó ṣe mọ sí n ń mú nínú iná tàlìkìámà wọn tún fi sínú àwọn nǹkan àwọn la fi rí lò e, e, nínú dáná já sí ọ̀nà àádọ́rin òun ni mẹ́kì kankan wọ́n kì bọnú òkúta òun la fi ń rí lò bọ́bá ṣe bó ṣe mọ̀ ní mú wá fún wa ayé ọba parẹ́ kánìkan wá gbé ojú náà lọ ẹ máa gbé nǹkan ṣe léwu ọlọ́run ní gbogbo ẹni àwọ̀ ọlọ́run zúùsì ha àní náà tá a mójú jìnnà mú jìnnà síná wà ó dè xìlẹ̀ àlìjánná tá a ní kọ́ wà àlìjánná ọlọ́run já lè wọ̀ ọ́. ọlọ́nirú ẹni bẹ́ẹ̀ iye méjì ò sí bí èrè jẹrè ó ti èrè òun náà lèmi àti yín sinmi o tòrá lìjánà tá à ń sọ̀rọ̀ nígbà tí fi nǹkan tẹ́ ojú ọ̀nà ẹ̀ tá a bá wọ̀ ọ́ bìlìmàkárì gbogbo tẹ́mi ni o ọ̀nà fi ojú ọ̀nà ẹ̀ bẹ́ẹ̀ yàn ọ̀bá lè paramọ́. tí ó lè pọkàn ẹ pọ̀ láti látẹ̀mára pẹ̀lú àwọn nǹkan tọkọ̀ ọ̀fẹ́ máa kọ̀ lójú ọ̀nà àti dálìjánà káríwọ̀ gbòdọ́kà kọ̀ ní wọ́n fi sojú ọ̀nà ṣùgbọ́n náà ìdí wọ́n fi ṣe ìtẹ́ tiẹ̀ àṣàwà ńdá máa fẹ́ tẹ́ni wọ́n máa fẹ́ òun ni bẹ́ẹ̀ bá wà nílò wọ́n sá máa gùn lọ ni wọ́n máa gùn lọ gbòdẹ́mi fẹ́ adùn rékété aládùn ṣẹ́jú márùn-ún oníṣẹ́jú mẹ́ta tó gbogbo ẹ̀ náà nígbà ń wúwa bẹ́ẹ̀ yóò ṣe jánu náà nù lọ́bàbá rẹ̀ náà lọ ọlọ́mọdé àwọ̀ ọlọ́nkọ́ sànù alẹ́ ní gbogbo ẹni abálà sáàjì ọwọ́ náà fọkọ̀dífà ó jèrè ọlọ́ni á fún wàmẹ́lẹ̀ hayà tuntun yà ọlọ́ni sẹ̀mí ayé tẹ̀mí àtẹ̀yìn tá gbélé rí tá a yìí kò ní túmọ̀ kankan. ọlọ́ni onítùmọ̀ ilẹ̀ ni olùgbòrò bá a bá ní ọmọ gbádùn ń ìgbádùn ẹ̀tàn ni kò lè pẹ́ fi já ọ lẹ́nu ìyẹn lọ bá rí ni ìgbádùn ẹ̀tàn kó o lè máa pé rẹ ní nǹkan fi jẹ́ ọmọ pé èsè kankan ń bọ́ bá kú ò tó kú mọ̀ èsè kankan gbogbo tó ń gbé tó ń fi pamọ́ tó gbogbo àga tọ́jà ga másà ni ẹnìkan gbọ́dọ̀ jókòó ńbẹ̀ ni wọ́n wọ̀ ń ọba kú gbogbo yàrá másà bẹ́dúrúmù ẹnìkan ewọ́ àfi ọ̀gá àbí kọ́kọ́rọ́ ọwọ́ ẹnìkan lọ́wà wọ́n yọ lápò ẹ́ ó sì ilẹ̀ gbogbo ní gbogbo ń ní nǹkan àìsí láyé ni ọlọ́run nígbà nù ẹ̀tàn jẹ ẹ̀tàn jẹ lásán torí ẹ̀ làwọn míì fi dáadáa kúdà torí ìgbádùn ayé tí wọ́n fẹ́ rí torí ẹ̀ làwọn míì fi kú òléèyàn tá a lè fi pè án lẹ́ranko tọ́yẹ wọn máa sá fún ẹni tí ò bùkátà tí ò bìkítà ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ láti ṣe lọ́sẹ̀ sàmì pẹ̀lú òun ẹsẹ̀ èèyàn mọ́ ni torí ìgbẹ́ fẹ́ jẹ́ nǹkan tí wọ́n jẹ́ tí ò nítumọ̀. wọ́n bá tún wá tọmọ èèyàn jẹ tán ìkan ló kú lẹ́jọ́ mẹ́ta ọkọ̀ nú ọkọ̀ mọ́tò ní àfi sí olówó iyebíye àwọn afẹ̀yìn ti sí ti mọ́tò wọ́n dírẹ́sì ẹ̀ wọ́n á lọ́nu sàárè wọ́n ní tún bọ́lọ́wọ́n ọ̀bá sọ́bà ó ti yá wa náà pé o tẹ́jẹ́ adúlọ́ máa wà kọ́ ẹni tí nǹkan kan ò yé máa ń ayé ní ẹ̀ka tó yé mọ́ kò sí tó lè ṣe mọ́ bá ń bẹ lára wa la lè máa wa ní nǹkan bá ti lọ ti lomi wọn fi pósí góòdì pósí góòdì nàìjíríà lówó tó la. fámìlì mi ọ̀là ìdílé mi onárì mọ́lẹ̀ sínú ìpẹ́ ẹ mọ̀ pé àtàrà wa ni ẹ wà máa lẹ́nu kankiri bẹ́ẹ̀ bá fẹ́ mú yẹn gan tó yẹ kọ́kọ́ lọ múnu kí EFCC ọkọ́ lọ gbé mo sì olówó iyebíye nẹgbẹ́ lomi ìsìn náà rì bọ́nú èpẹ́ bí ìyá ti ń jẹ ayé yìí ẹ bí tí ti ń jẹ ayé yìí. ọlọ́run ọ̀sánú wa ọlọ́run ní gbádùn ayé ọjọ́ kankan ilé amata olùgbòrò gbádùn ẹ̀tàn jẹ́ ní ó sì máa ń tàyàn bọ́ba bọ́ sí yàn lọ yọ máa rò pé ò sí nǹkan kan tí ọba ti lẹ́sìn ìgbà tó lọ́wọ́ bá léjé yàn ọ́ lẹ́sìn yọ máa mọ̀ pọ́ lọ́hùn dánwò ni gbogbo tó bá fún láyé ìyàdánwò ni ni àmọ́ ọlọ́run fẹ́ wò fáwọn tó fún lówó báyìí wọ́n dúpẹ́ tí wọ́n mọ̀ wá tàbí wọ́n ṣe kèfèrí àdánwò ni o ọdọwọ́ wa oníbàṣìkọ wa ṣe máa ara àdánwò ìtàjẹ náà ni wàhálà tẹ ń pa sí náà ni látò èlò nínú àsìkò wa tá a fẹ́ fi ṣe lọ́wọ́ nílẹ̀ ọmọ tá a wò lùgòrò wàhálà ní nísìnyí ẹ dàpọ̀ ẹ fòrò ẹ bá tiẹ̀ rówó tẹ̀ ìdá ẹtún tó rí ẹtún máa fòrò kiri ní àdánwò nù. ọlọ́ọ̀bá ṣe tán nu túbàtà ti ṣe wẹ́yìn pé ó mú yàn kò sí bí mú yàn ló mú èdè yìí a ní ó sì tún di àyà ó jẹ́ mọ̀ pé kéèyàn ní ìkẹ́kọ̀ọ́ ni tó wọ́n bá jẹ́ yàn yà gbogbo nǹkan la ní àwa ń sẹ̀mí bí ẹni tí ò ní kankan ní kankan àti ò ní kankan gan wọ́n tún gbádùn jù àlọ́ a máa lọ fún wọn wa ina wọn ọsẹju iná nàìjíríà náà ní ẹ̀sìn fún wa. òun ni ẹ fún wa epo epo ń bò mí wọn epo yín náà ní ẹ ń kó lọ. ọjà àmà palágbára lòun òun á máa ṣe nǹkan fún yàn tí sì kásìsẹ́ tá a fi là kó omi náà o ìyá méjì ọ̀gbọ́dọ̀ jẹ yẹn ìtawà ń jẹ yìí ìyá ni o láǹjẹ lórílẹ̀‐èdè yìí àìjáde ẹlòmíì ní atúlẹ̀ mọ́mọ́ níyà tọrọ bá wa láàmú ọlọ́run dá wa lẹ́ni tí ó bá mú ọba aláàyà bá mú láàmú ẹni bá jáde kó lórílẹ̀‐èdè yìí ni wọ́n mọ̀ pé ẹ̀dọ̀ kí ìyà òun là ń jẹ èyí á máa jẹ fẹ́tífẹ́tí ẹ̀ ńgbà míì èyí táwa ń jẹ ẹ̀dọ̀ kí nínú ìyá ni. èèyàn bá jáde yọ mà èèyàn bá wá ń jẹ yìí tó tún dọrùn tó tún jìyà àwọn ló kún ń sáré tí a yìí kéèyàn múra fẹsẹ̀ ọlọ́ni o ẹlòmíràn jẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú sáré wa o sì wá tí náà o nínú tá a sá fún inú ní kálukú wa ká pàtàkì ó la lórí gbogbo nǹkan kò sẹ́lòmí àfohún òun náà ní nígbà tí ń dùn èdè yìí òun ní nígbà tó dà ṣe dà yìí òun náà ní bá a bá fi ó ọ̀dọ̀ ẹ̀ náà lálọ gbogbo àlámọ̀rí wa mú nǹkan míì ṣoṣo ni kò sí ogbe gbé sọ́mọ̀ bi kò fi kankan wa aláìdáwà láàmú kọjú ni kọ̀tọ́lẹ́ni tá a mórogún mọ́ bẹ́ẹ̀ ọba fẹ́ wọnú ọlọ́run ọlọ́run ọmọ Adam ìnákàláwọ̀ àtẹ́yìntà ní ibi kọ̀rọ̀ bíi àdìsí kàtọ́ọ̀yà ọlọ́run ní bọ́ ọba dé wá bá mi gbogbo bílẹ̀ ṣe fẹ̀ tó yìí ní ẹ̀ṣẹ̀ rẹ dé bílẹ̀ ṣe fẹ̀ tó ní à ṣe ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ dé súnmọ́lá kẹ́hìntánì ṣùgbọ́n déwájú èmi ọlọ́run wọ́n tú ẹrù ẹ wò kò sí ẹbọ kò rẹ ọ̀bẹ̀rù kẹ́kẹ́jọ ọlọ́run lọ òdúró ti kẹ́kẹ́jọ ọlọ́run lọ òun ní àsúnmọ́ kẹ́kẹ́jọ ọlọ́run lọ òun ṣùgbọ́n gbà tú e ẹ wọn ò fẹ́ bọ́ mẹ́. ọlọ́run ní náà kọ́rọ̀ ẹ bá rí bẹ́ẹ̀ ọlọ́run lémi ọlọ́run lá àtẹ ìtúkà bí ha mọ̀gìfìrà. bí ẹrú ẹ̀ṣẹ̀ ṣe pọ̀ tó ń bẹ́ẹ̀ lèmi ọlọ́run ó ṣe dojú kọ́ ti ń darí ọba ti sí mẹ́ ọba ti ṣẹ́ inú ni á ti mú alùpùpù gbogbo ẹ̀ white ọgbà àwọn mímọ́mímọ́ nu kálukú ó tún wo ohun tó fi sábẹ́ funfun ó wò ìyẹn lè má kó masáàsì kódà kó ń ga ni wọ́n máa kó ìyẹn lè lè má mú kó wo ohun tó tún ṣe náà kálukú gangan ti wà nù. ní nsìn àwọn ilé ẹgbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ wọn ò fi pamọ́ mọ́ wọ́n bì kan léèrè náà àwọn tí ń darí wọn ní nsìn pé a ah, níjọ́hun ẹgbẹ́ báyìí fẹ́ dákọ̀ ẹ̀ lórí mímbà rí ẹnìkẹ́ mọ bí ilé yín wá ní nsìn ẹ ti ń rí sáńbọ̀dù wọ́n ti mọ léyìn à ah, oníjọ́nu oníkílà wọn mọ̀ fi pamọ́ mọ́ sí ó ti ẹ bá dọ́dọ̀ àwọn ẹ bá pásítọ̀ ẹ bá débẹ̀ ẹ bá lè mọ̀ ẹ bá débẹ̀ ẹ bá mùsùlùmí bẹ́ẹ̀ débẹ̀ ẹ bá kí á la fi pamọ́ ẹni tí ó mọ wọn náà mọ ẹgbẹ́ ẹgbẹ́ ni ó ti pọ̀ kọ́sẹ́ ní tí ọ̀wọ́ náà àwọn ọmọ kí làwọn àmọ̀ fi pamọ́ sí. èmi àti ẹ lábẹ́ lọ́hùn ká mọ̀ sí ti tó yàtọ̀ sí ni ká dì mú o ọlọ́run ó ṣe alẹ́rú tí ó dó tì í yóò ṣe tí ó mọ wa yóò gbà náà wa gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wa láyé tí ó wa jẹ́ mọ́jọ ṣẹlẹ̀ sí wa gbogbo ohun tí ó bá wa níwájú wa.

tọ́ba wa dá ọlọ́dàkùn jẹ́ kíkẹ́ náà máa dá a máa la alikiyama lọ́jà jù nínú sẹ̀mí ayé ẹ̀dá mẹ́jọ bàjẹ́ máa lọ́wọ́ wọ́n sì wá lọ́ máa ná sì wá lọ́ máa aljanna subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala mursalin.